ẹ káàbọ̀ padà sórí ètò wa ẹ̀yin tèmi nílé abala tí mo wá kàn sí tí mo wá fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ẹ wo mo ti lọ ṣòwò fún wa o mo ti lọ gbé borùn iṣẹ́ mélòó mo gbà kí ni kí n ṣe kí n bá yín lọ síta kí n lọ find out àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́yìn ẹ̀ ní àǹfààní àti mọ̀ àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára ó ń ṣẹlẹ̀ báyìí báyìí ẹ̀ẹ́dẹ̀ ní àǹfààní àti mọ̀ ẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ ó ní mo á fẹ́ rọra fi tó yín létí ìgbà tí mo ń lọ lórí ẹ̀rọ ayélujára ó ní mo ní àǹfààní àti rí Tonto Dike àti Daniel Amokachi ní ìbọn mo ti rí wọn mo rí wọn pé Chinese restaurant ṣùgbọ́n ìṣọwọ́ tí mo fi rí wọn ó dàbí pé nǹkan kan ń wáyé láàrin àwọn méjèèjì ó dàbí pé bí ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin àwọn méjèèjì kí ló dẹ̀ mú ìyẹn wá nígbà tí mo rí fídíò ráńpẹ́ lórí Instagram wọn mo rí ibi tó ti ń jó ijó olólùfẹ́ ijó yẹn ti súnmọ́ ó ti súnmọ́ ju ó ti wọra ju nǹkan tá a lè fojú wọn pé àwọn ilé ìhà nǹkan kan wáyé láàrin wọn ijó yẹn yàtọ̀ ijó táwọn olóyìnbó ń pè ní salsa wọ́n ṣáà ń wọ́n fi ṣeré bẹ́ẹ̀ ni wọ́n ń rẹ́rìn kùnrà wọ́n rẹ́rìn kùnrà wọ́n ṣáà ń rẹ́rìn bẹ́ẹ̀ lọ́wọ́ ojú ara wọn pàtó ṣe díẹ̀ tó máa fi kásẹ̀ gbogbo ńlẹ̀ lọ́wọ́ ni pé wò kí a bá sórí tábìlì ká jẹun ẹ mọ́rú àwọn oúnjẹ olólùfẹ́ méjì péré irú àwọn oúnjẹ yẹn ló rọra gbé síwájú kí ló fi ṣe ẹ̀ṣọ́ ara tó wọ̀ sára gan ẹ mọ̀ pé eré ṣe ìpàdé lásán ìpàdé olólùfẹ́ méjì ni lóòótọ́ o wọn ò tí ì ṣàfihàn ẹ̀ sí gbogbo ayé ń pé ẹni báyìí mò ń fẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe rí òun ni mo wá ní pé kí n fi tó yín létí tẹ́ bá dẹ̀ wọ́n pé bóyá ìgbàgbọ́ ẹ ní àǹfààní láti lọ wò fún ara yín kẹ́ lọ wo ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀. ẹlẹ́nkejì tí wọ́n fi bá yín sọ̀rọ̀ lé lórí ó ní Tẹ́ní Makanaki tó kàn gbà yín ó ní àgògó Òṣòdì for your case I go call Agbero for your case I go call MC Olúọmọ I go report all of them ó dẹ̀ nípa àti wá rẹ́ni tó fẹ́ torí ẹ̀ pé MC Olúọmọ báyìí ṣùgbọ́n kò tí òun náà ṣàfihàn ẹ̀ mo kọ akọ̀rí Tẹ́ni Makanaki lórí IGL ó ṣàǹbọ̀ ọmọkùnrin ìṣeré ló ń ṣeré bó yín pàṣẹré ló ń fẹnu kò lẹ́kẹ̀ẹ́ ló ń fẹnu kò lórí ló ń fìrùngbọ̀n ẹ̀ ṣe ah, ah, ah, Tẹ́ni kò yé mi ara wo ni màmá tún gbé yọmẹ̀ ẹ̀ ṣùgbọ́n ó fẹ́ jọ wí pé ó fẹ́ jọ pé ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin òun àti ẹni yẹn torí eré yẹn ó ti súnmọ́ra ju kakọ̀wé ńgbà ọ̀rẹ́ lásán làwọn ilé ṣùgbọ́n wọn ti ṣàfihàn yàn ṣùgbọ́n kí ni iṣẹ́ tèmi kí ni tí lọ ṣe kí òfófó ni mo ṣe rí yẹn mo ní pé ẹ wo ẹ jẹ́ wá fi tó ẹ̀yin tèmi nílé kẹ gbọ́ kẹ mọ tó ń ṣẹlẹ̀ sódà tó bá kàn máa gbé síta báyìí kò ní jẹ́ tuntun sí yín mọ́ ẹ bẹ́ẹ̀ ni mo sì mójú sí wọn lára ọ̀mú yìí ń tẹ̀lé wọn bó bá ṣe ń jẹ́ bó bá ṣe ń lọ lágbo tìbẹ̀ yẹn máa máa fi tó yín létí lẹ́yìn ìgbà tá ti gbọ́ ilé tá ti gbọ́ abala ti ilé ó yẹ ẹ jẹ́ wá lọ gbọ́ ó sánlé láti ẹnu tó ẹnu ẹni tó ń bọ́ọ̀lù báyìí báyìí òun náà ni Zlatan featuring Davido oya ó Sánlé ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ jẹ́ ọlọ́gbọ́n Sánlé.